ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ tí ẹ sì ti ń wò wá ǹjẹ́ a tún ti dé bá àti dé dídé tá a dé lónìí adé towótowó adé tọrọtọrọ adé tọmọ adé tiretire ni dídé táwa dé àwa ò pé kó lóko kó mọ̀ lè roko a sì pé kó lọ́nà kó mọ̀ lè yẹ̀nà gbogbo ẹ̀yin tẹ́ ń rodò àní ẹ mọ̀ lè lọ àwa dé lónìí láti sọ fún yín pé gbogbo ìran òṣòwò pátápátá àtàjèrè ní kẹta bí ẹ bá tà sí lónìí láṣẹ ọlọ́run elédùnmarè mo ní wípé kẹ́ ẹ ta ọ̀wọ́n ibi ẹ bá sì tún rà sí lónìí láṣẹ elédùnmarè mo ní kẹ́ ẹ ra ọ̀pọ̀ ẹ ti mọ̀ mí gẹ́gẹ́ bí ìṣe mi adéọlá mi ọlátúnjí òun náà lórúkọ tèmi iléeṣẹ́ yín iléeṣẹ́ wa tẹ́ ẹ fẹ́ràn láti máa wò láti máa gbọ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé àwa ò ní bá wọn he ìrà tí ò bá lọ́mọ nínú ìṣẹ̀dálẹ̀ abínibí wa òun náà ní iléeṣẹ́ wa lónìí ibo la tún wà ibo ni mo gbé yín dé mo ti gbé yín dé agbègbè òjé báyìí nílé délé solú ìyẹn nílùú ìbàdàn tiwantiwa ní àhín gbogbo wa láti mọ̀ wípé lórí agbágbé ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ohun táyé ń kó jẹ òun náà ni wípé ọ̀ọ̀nì eléyìí tí ń bẹ ní agboolé yìí kí ni tó ṣẹlẹ̀ nípa rẹ̀ àwọn kan ní à àbẹ́yàn ni àbí kinní kan ni ọ̀nì yìí a ti mọ̀ wípé o ti kú o ti ṣaláìsí báwo ló ṣe wá jẹ́ ibo gangan ni wọ́n ti mú wá ṣé àwọn bàbá wa tí wọ́n jẹ́bi jagunjagun wọ́n mú wá ni ṣé wọ́n rà á ni ṣé ayé ọkàn yìí ni ṣójú bẹ́ẹ̀ lọ ni àti pé báwo ni ohun gbogbo ṣe jẹ́ ẹ wò ó ẹ mọ̀ wulẹ̀ jẹ́ ń fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ láti fi pejò ẹ̀yin ẹ mọ̀ bá mi ká gbogbo bí ìtakùrọ̀sọ bí ó ṣe lọ láàárín àwa àti bàbá wa tí wọ́n jẹ́ mọ́gàjì ní Kédélé Solú agbègbè Òjé nílùú Ìbàdàn ẹ máa bá mi ká ìṣẹ̀dálẹ̀ dédé àsìkò yìí bàbá wa kẹ́mi ọlá ogun kára ó le láṣẹ Èdùmàrè fún gbogbo àwọn tí wọ́n wà nílé ẹ̀jọ̀ ẹ bá mi dárúkọ yín fún wọn. mo ní olóyè làwùfù yìífùfù délé tó ní ayédè olúbàdàn àti ilẹ̀ ìbàdàn. tí n bá gbọ́ dáadáa nínú orúkọ yín tẹ́ ẹ dá yìí mo gbọ́ délé solú níbẹ̀ hmm. ó túmọ̀ sí pé ọmọ ilé délé solú ìyẹn ní òjé nílùú ìbàdàn wa ń bí òun nìyẹn ní ráńpẹ́ bàbá wa ẹ kàn rárá bá mi sọ ìtàn agboolé yín ní ráńpẹ́. àti ìjẹ́wù. ìjẹ́wù. àti ìlú ìbàdàn ní ògbómọ̀ṣọ́. ògbómọ̀ṣọ́. ilé ọba àpótí ibẹ̀ láti wá ṣùgbọ́n bàbá náà bá wa òde ilé wọn ti wá òde ilé yẹn ó jẹ́ bí sẹ́mìtì kìlómítà sí Ìlọrin ó tú pẹ̀lú onídùúọ̀ àwọn òdùnú ló kúrò òde ilé tó kúrò tí kò lóde ilé ìjẹ́rù wọn wá wọn wọ́n lè jẹ́rù àwọn lẹ́yẹ̀fọ́lú àti ládẹ́fẹ̀ àti lásìmíì àwọn òdùnú wọ́n ti gbọ́ pé ibìkan bẹ̀ ní Ìbàdàn ti ń wọ àwọn jagunjagun. Hmm. Hmm. oògùn oníjẹ̀rù àwọn bàbá wọn ló dúró bẹ̀. ìgbà tí wọ́n dé ìlànà Ìlọrin láti ní ìlú wọ̀ lọ mọ́ Ìlọrin lọ lọ Ìlọrin yà sí ilé láti ní ìlú Ìlọrin lò ní. so ìgbà tí wọ́n dé Ìbàdàn wọ́ Ìbàdàn gbà náà ẹgbẹ́ mọ̀kú ni Ìbàdàn bá ń gbà náà lọ ní ilé ibà ẹni ìbàdàn máa ń gbà náà so ìgbà tá a débẹ̀ wọ́n lè fi á sí ẹ̀gbẹ́ ilé ọdún lọ jagunjagun ní ọdún ẹ̀yìn lọ ẹni tí wọ́n fi á sí ibẹ̀ náà ó dojú kọ kọ́sọ́márì kọ̀ tí ń gbé ńbẹ̀ lónìí dojú kọ ni wọ́n sàjọ ń bá lọ wọ́n lọ wọ́n bá bàdàn ṣe wọ́n lọ ogun wọ́n ṣe gbogbo ẹ̀ ìgbà tí ìgbà kan baálé ẹ̀ mọ́yẹ̀ ẹgbẹ́ baálẹ̀ ìbàdàn ìjọ náà lọ́wọ́ àwọn èèyàn rẹ̀ tó ní ọmọ ọ̀fẹ́ ni àwọn èèyàn rẹ̀ máa máa sá àwọn ọ̀yọ́ ládàá ọ̀yọ́ ni ẹni tó bá ti wá ìwò ọ̀yọ́ ògbómọ̀ṣọ́ gbogbo bíbí ọmọ sọ̀rọ̀ àwọn ọ̀yọ́ bá rí rìsọ́ọ̀tì ìdí ìsúnmọ́lẹ̀ tó bá sákò ìbàdàn púpọ̀ sákò ìbàdàn ọlọ́dọ̀ àwọn ẹ̀gbá àti jẹ̀bú ó wá fẹ́ wọ́ Ìbàdàn padà pẹ̀lú ogun ogun yẹn ni wọ́n ń pè ní ogun gbanamu wọ́n jọ lọ ni kò tí wọ́n bá ti lo ogun tí wọ́n bá ti dé àwọn ọmọ wọn wọ́n ti kú kó tó dé ẹ sì àwọn jagunjagun olóògùn olóògùn ni wọ́n ó dà nígbà tá à ń bọ̀ amóhùn lọ́wọ́ olóògùn ìlú wọn bí jagun ó kọ onídùú náà náà ń pè ní agate ilé wọn lórí ọ̀kan wọn. aga agate ọ̀fṣà yẹn eh, eh, àwọn lọ́ọ̀ṣà yẹn eh, àwọn ìfẹ́lọ́pàá lọ́ba wọn kọ́ hmm. so wọ́n sì máa ń lo àlùjọ nílé ba wọ́n á sọ fún wọn nílé ba wípé òun fẹ́ sún sí ibi tó wà ibi tó wà kò gbéhùn àwọn ọmọ àwọn ń kú àti pé àwọn ẹrú ẹrù ẹsẹ̀ àwọn òyìn lọ kó sí wọn wá sọ fún un pé àwọn kọ́ má lọ àwọn ò fún níbi tí ó gbà á àwọn tó wà láyé ìgbà náà àwọn ayéjẹunkú bàbá sọkọ ọpẹ àgbé bàbá omíyalé bàbá wọlá bàbá fìjàbí báńbáńbáńbáń wọn wà nígbà náà bàbá wọdẹ lọ náà wà ń bẹ wọn á sọ fún àwọn ewúrẹ́ àtàwọn ọmọ ogun ọmọ ogun pọ̀ nígbà àwọn aṣáǹkó lọ wọ́n pẹ̀kú wọ́n pẹ̀kú wọ́n pa gbogbo ẹ̀ wọ́n lè gbé wọ́n á mú nǹkan kan wá tí wọ́n rí níbẹ̀ ní ẹgbà àwọn ẹgbà àwọn àwọn olóòṣà. ṣé ti ọrùn àbí tọwọ́. tọwọ́ tọwọ́ ẹgbà ọwọ́. ń ṣe tí wọ́n fi òjé ṣe. wọ́n fi òjé ṣe. gbogbo ìdílé ti wá nìyẹn. Hmm. wá ní òjé ni òjé ni wọ́n ta wò ìdí mi lọ́dà bàbá mi ti wá òjé ilé. ìbá ṣòro ìbòjì wọ́n á sọ̀rọ̀ nílò yìí wà ní ìlú òde ni ẹ bá lè wo ìtàn tí bàbá wa Olúbàdàn ibi àti ilé kọ ẹ pé ìlú òde lọ́kọ tó bá dá ọjà ní ọ̀dọ́ ọjà àwọn babaláwo náà lọ́wọ́ náà ṣe wọ́n pèsè sínú odó wọ́n pèsè sínú odó ó lóun ní fóònù wá láti ọ̀nà ọjà ọ̀nà ọjà bá ọ̀nà ọjà ibà fóònù wá ibi tọ́rùn bá wọ̀ sí ibẹ̀ ni ọjà ó bẹ̀rẹ̀ n ò dé ṣaagun lẹ́pẹ̀ ṣaagun ní ìsìn ibi tí àwọn ilé ẹran aṣọ fún wà ibẹ̀ ni ọrùn wọ̀ sí ó bá sọ ọdún kalẹ̀ mbẹ́ wọ́n sì mú ibi àrùn rẹ̀ wọ́n gbé e bẹ́ẹ̀ hmm. ibi àrùn yẹn ó lé ní ọgọ́rùn-ún ọdún tó ti wà ńbẹ̀ báyìí. wà ńbẹ̀ àwọn aládùúgbà àwọn ni wọ́n ná wọ́n ìyá wa ń pè ń bẹ̀. oyin tó ta àwọn aróòjì ìjọ náà wò ní gbàgbé láéláé. bẹ̀. bí a ṣe dá ọjà nìyẹn. tẹ wá rí nínú àwọn abà. tí bàbá wa ti fẹ̀ là ń pè ní ọ̀wọ́ baálé. ọ̀wọ́ baálé. gbogbo tó bá ti ṣe ń bẹ̀ wọ́n fi máa ń tó délé sójú àti dájú ìgbìmọ̀ tí wọ́n bá pa ọ̀yà wọ́n pa ẹkún wọ́gbìdé yìí wọ́n wá mú Ọ̀ọ̀ni ààyè wọ́n á gbé wáyìn wọ́n á gbé wáyìn. ìyẹn lójú ogun. láti Yaba

ṣé èyí tó kù èyí tó ti kọ́kọ́ kú eh. òun lé ní ọgọ́rùn-ún ọdún. Eh, nineteen thirty nine ló kú ah. nineteen thirty nine ó pẹ́ gan-an o. Ah. kábíyèsí rẹ ọlọ́run. nígbà tí ó wá di nineteen forty bàbá àtìlú wá jẹ mọ́gàjì ó wà ní àkókò àwọn ni wọ́n wá ara Ọ̀ọ̀ni yìí nineteen forty ní ọwọ́ àwọn ìran akéwòkèrèké akéwòkèrèké tó wà ní bàbá àṣàlẹ̀ àbúrò rẹ̀ wọ́n ti rà á ó dùn mí lọ nineteen forty three wọ́n bí mi ọgbọ́n gbígbà ń bẹ̀ ni so àgbà tí wọ́n ti rà á ti ń tọ́jú ẹ̀ àwọn èbó wá ràn án lọ́wọ́ pọ̀ jù àwọn colonial masters èbó àwọn èbó wọ́n wà wọ́n mọ̀ wọn wá wọ́n ìyàwó wọn wá wọ́n rà á di àwọn ọlọ́jà mọ̀ yìí pé adìẹ ní í Hmm. àwọn bàbá wa omi wọn pàṣẹ fún afẹ́fẹ́ bá kan ṣe wọn ò ń fún nǹkan kan ní ìlú omi lọ bọ́tà àwọn èèbó àwọn náà wá wà á wà fún ní adìẹ wọ́n àwọn fún ata tá máa du owó tá máa du owó gidigidigidi ọ̀pọ̀lọpọ̀ ọdún ní wàpà then àwọn babaláwo a máa ráwọn èèyàn wá wọ́n ní ara èèyàn àwọn ọ̀yá wọ́n ní àwọn wá ra adìẹ fún omi wọ́n gbọ́mi ẹ̀ lọ omi tí ó gbẹ́nu ilé ọ̀nà níbi ọ̀kúgbà tó pọ̀ jù tó ọdún pé àwọn èèyàn ń pọ̀ jù apáàsì ẹ̀rọ apáàsì páìpù lọ síbẹ̀ tó ayé nígbà wọn ń tẹ̀ pa àwọn adébáyé wò wọ́n ń tẹ̀ tẹ́ ń wo látẹ̀yìn láàṣẹ náà kúrú pé yóò fi lè wẹ ẹntara rẹ̀ ìyá yẹn ìyẹn omi nínú ibi tó wà yẹn ara ẹni yẹn ó sì yá. pẹ̀lú ògbó ọlọ́run hmm. àwọn tí ń bọ́ ọmọ àwọn náà máa wá hmm. wọ́n wà sọ pé àwọn. àwọn tí ń wá ọmọ àwọn ò mú ni o hmm? àwọn máa mú àbí wọ́n máa fi wẹ̀. ọlọ́run lọ́mọ tí wọ́n fi ṣe. wọ́n á ṣàbù lọ wọ́n sì bímọ ara nítorí torí ibẹ̀ náà ní sún sí ibẹ̀ ní tọ̀ sí tó wọn a máa wá gbàgbé rẹ̀ pàápàá a sì máa yé ẹyin rẹ̀ ju ẹyin pẹ́pẹ́ yẹn lọ tó nígbà tá a ti ìjọra ilé rẹ̀ fún ara rẹ̀ yọ gbẹ ilẹ̀ nígbà tá a bá wá rẹ̀ kàn ní ti dáhùn pé ìpè ìpè òfin ìpè bó ẹyin ẹyin yẹn tán yóò wá lé láti mú yóò lé láti láti gbé ẹyin kó bẹ́ẹ̀ yóò máa sọ ọ̀tún nígbà tí yàwá débẹ̀ àwọn oníkékeré ọ̀nà wúlá lè gbà tó wọ́n sì fún wa àwa àkànpákó tí ọ̀sà ìsìn tí ọ̀sà ìsìn nínú ilé rẹ̀ ó lágbègbè lórí àwa amádìẹ láti tàn á fi adìẹ tàn síbì kan tó bá ti bọ́ síbi táwa mú pákó á fi lẹ́ẹ̀fì mú. ẹ dáwà bọ́ bẹ́ẹ̀ áàpù wọn ọ̀nẹ́gà fẹ́ mú ẹni yẹ àfọ̀ wọn àkànmi tuntun sí i wọn àkànmi tuntun láti wà gbé pápó òkú yóò wà bọ́ bẹ́ẹ̀ adìẹ tá a fi tán á sì àtúntì bá a sì ń sí nìyẹn. òfin ọ̀pọ̀lọpọ̀ ọdún ọdún mẹ́rìnlélógún mo lò níyì mẹ́rìndínlógún mẹ́rìndínlógún gbé ní àwọn bàbá ọ̀sẹ̀bọ fúndì ní pé nígbà tí ilé wà ní ilé rẹ̀ wà ní èpẹ̀ a máa lu ìgànnà ibi tó ń gbẹ́sẹ̀ gbùgbù ìsàlẹ̀ ilé òdúró ìbàdàn ibẹ̀ la tún máa ń ba tó yẹ kò sí níbẹ̀ ni kò sí kó ní ìrìn kò bá ti bá gbogbo yẹn mẹ́tò lọ gbèsè olúgbòhùn náà jáde so máa ń ka igi igi adámú igi agùnmọ́nì lè wọ́n lè dé wọ́n kù lọ́rùn wọ́n kù lẹ́sẹ̀ wọ́n wà di ẹnu rẹ̀ máa kó sínú àpò wọ́n gbé wa títí tí lè fi wá nígbà wá rẹ̀ láti ibi rẹ̀ àwọn abẹ́ àwọn àbáyé jáde mọ́ ó ti wà títí tí ó ti wá kú nìyẹn o ti jẹ mọ́gàjì ní ìsìn o ti lé lórí two thousand four. lẹ́yìn ti jẹ mọ́gàjì ìyẹn já sí ogún ọdún gẹ́gẹ́ bíi mọ́gàjì ní gbogbo ìgbà tẹ́ ẹ wá fi gbé ibí bàbá ọdún mẹ́rìndínlógún tẹ́ fi gbénu ilé hmm. ǹjẹ́ àti ẹ̀ wá lè sọ wípé ọ̀ọ̀nì yìí ṣó mojú èèyàn kankan ṣé èèyàn kankan wà tó jẹ́ ṣé ẹ mọ̀ pé téèyàn bá ń sin nǹkan ọ̀sìn. ẹranko ni kò mojú èèyàn. ẹ ẹ tí mo fẹ́ gbọ́dọ̀ mi. ọ̀rọ̀ tí máa ń gbọ́dọ̀ mi tá a bá fẹ́ fún ládìẹ á sọ. nígbà téèyàn bá ń pẹ ajá. yóò wà gbójú sókè. agbójú sókè. yóò máa bọ̀. lẹ́yìn èyí. ẹ ti sọ ipa tó dára Hmm? ẹ ti sọ ipa tó dára nípa rẹ̀ hmm. hmm. ǹjọ́ tiẹ̀ ní orúkọ kan tẹ́ mọ́ ń pè. ọ̀nì náà ni. ọ̀nì náà lẹ̀ ń pè é. ọ̀nì ni. yàtọ̀ sí eléyìí ẹ ti sọ ipa tó dára nípa rẹ̀ ǹjẹ́ a rí ipa tí ò dára pé ṣẹ̀mọ̀ pé ẹ sọ wípé omi tí wọ́n bá bù lára rẹ̀ wọ́n fi ń ṣiṣẹ́ ìwòsàn wọ́n sì fi ń ṣiṣẹ́ bí ìtúsílẹ̀ irú àwọn tí wọ́n bá ń wá ọmọ ǹjẹ́ àwa lè sọ wípé ṣó ṣe èèyàn kankan lè ṣe rí ṣó ṣe nǹkan tí ò dáa rí ọmọ yẹn náà ti di dọ́tọ̀ báyìí ní ìsìn fámásì torí pé bíta àti mẹ́gbá bọ́ọ̀lù yìí bọ́ọ̀lù bá bọ́ bẹ́ẹ̀ ó sì wọnú ewu yóò sì mú o sì ní ṣe nǹkan kan fún. so adúgbò ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀pọ̀ ọmọ òṣèlú ẹlẹ́tẹ̀ẹ́ ìṣèyàn kankan náà jẹ́ lẹ́ẹ̀kan sí bàbá àwọn ọ̀rọ̀ kan ń jàràn ìràn ìnígboro ayé àwọn èèyàn máa ń sọ àwọn nǹkan kan àwa fẹ́ mọ̀ bóyá ọ̀rọ̀ yìí o òfegè ni o àbí ká tiẹ̀ sọ wípé ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ tó nítumọ̀ ni ṣé rí ohun tá a gbọ́ ni wípé ní ayé àtijọ́ báyìí tí wọ́n bá ti bí ọmọ lágbolé yìí ọ̀nì yìí yóò lọ síbẹ̀ bá ti lọ síbẹ̀ yóò fi ìrù yóò fi lu irú ọmọ bẹ́ẹ̀ yóò fi nù lára ṣe gbogbo ẹ̀ òun yóò wá sọ bóyá ọmọ ọkọ ni irú ọmọ bẹ́ẹ̀ àbí bóyá ọmọ àlè ṣé bẹ́ẹ̀ lórí. nígbà tí èsì ajá irọ́ ni àhesọ lásán. nǹkan bí a ṣe ń bẹ lásìsì bẹ́ẹ̀ ibẹ̀ ni. ó ń lọ sí ọ̀n lọ sí ibẹ̀ ń. ẹ bá gbé fún òkú òfin fún nǹkan kan tó ni. bá ti máa kúrọ́ máa nù bá ti máa kúrọ́ máa nù. ìlú àwọn ìlú tí wọn ò rí. wọ́n máa sọ. kó o lè lóṣù ọ̀nì oṣù ajáde ọ̀nì ọ̀nì. ẹgbẹ́ bí ẹ̀ bá sọ adìẹ sí ìkájọ́ ọ̀pọ̀ adìẹ gan-an ẹ̀rù ọba yàn. débi ọmọ. débi pa ọlọ́dọ̀ eh, hmm. ọmọ lóhun hmm. o kò rí bẹ́ẹ̀ o kò rí o kò ṣe mọ ìbániyàn kan lẹ́sẹ̀ rí wọ́n á máa tọrọ ọmọ lọ́dọ̀ rẹ̀ wọ́n mú àwọn tára wọn ò wọ́n máa ń wá lórí àwọn tí tí tí bímọ tí ń pé fún ọ pé àìfà ẹ̀rẹ́ ní ẹ̀gbẹ́ tí gbọmọ wa hmm. tí wọ́n bá ti ṣe fún ọ ti ṣe fún ọ tí wọ́n lọ́n ti wọ́n lọ. Ó ti jẹ́ nìyẹn wo. Ó dáa bẹ́ẹ̀ ṣe bá wa tàn mọ́lẹ̀ sí. Àwọn èèyàn náà ń gbọ́ yín nílé báyẹn wípé kò rí bẹ́ẹ̀. Àwọn èèyàn kì í lọ rẹ̀ sọ́dún èèyàn o. Wọ́n ń kúrọ́ ọmọ ni o. Kọ́ mọ́ bá a lórí ìkankan wí sí ó jẹ́ àṣẹ síbẹ̀. Hmm. Orí pé èèyàn tó dé èèyàn tó wọ̀ ìjọ náà wọ́n lé three thousand láì jẹ́ pa àrísọ lórí rédíò. wọ́n fẹ́ mọ bí ẹ̀sìn sí náà wọ́n ah. fẹ́ mọ bóyá ṣe jẹ́ bóyá ẹ̀jẹ̀ ni o ah. bóyá ìdúró ni o. ẹ ń wù wọ́n tún bu wa pé a ṣe fa sọ sí bóòdà àti fi ní sasọ sí nígbà tí ṣé bóòdà ti wá fẹ́ kó <laughs> bóòdà ti fẹ́ gbé kó hmm. níbi tó dákẹ́ sí bóòdà ti fẹ́ gbé kó tó aṣọ náà la fi ẹ̀jú sí ìkòtò ọkọ̀ máa bàtẹ́ lọ. <laughs> ẹ ṣeun bàbá nífẹ̀ẹ́ ilẹ̀ bàbá wa yìí dáadáa mm. ẹ kàn bá wa fún àwọn èèyàn tó ń wò wá nílé àti gbogbo wa lápapọ̀ ní ìmọ̀ràn ní ráńpẹ́ ká tó mọ kásẹ̀ ohun gbogbo ńlẹ̀ lápapọ̀. ṣe ṣe rí àwọn òbí wa àwọn òbí ìṣe àwọn òbí tó bí àwa àwọn èyí náà sílé ọkọ wọn hmm. ibi tí wọn ti ń tajà òjìnà wọn fi mọ bò ní ibo ló máa wọ́n rìn sí ibo ní yà sí oúnjẹ àsìkò wọ́n fọ́ wọn ọmọ ní ìsìn ẹ̀yìn ẹ̀ wò àwọn tí mo máa wọn dà hmm. ní ìwé látàrí ọlọ́run ní ìwé láti ọ̀nà náà ní ìwé àìsí òbí gan fún ara rẹ̀ lọ́yà mi bẹ̀ ń gbàgbé báyìí tí hmm. ọmọ ibi tí ọmọ yà tó ṣẹlẹ̀ sọ́mọ tí ó bá di lálẹ́ wọ́n ní kẹ́ wá wo àwọn ọmọ àtúntà hmm ọlọ́run ọmọ yìí ti ń sùn lọ́nà ọjà hmm. nípa wípé kò sí àmójútó iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ làwọn òbí wọn mójútó wọn ò mójútó ọmọ tí ó gbẹ̀yìn wọn ní èsì yẹ̀yàkuyà wọ́n abádésàlẹ̀ ní ìsìn à ń pe àwọn ọmọ kan ní ọmọ àsùnta ọmọ àsùnta àwọn wọn wọnú wọn wọnú ilé òní àwọn lẹ́rìí gbà wọn wọnú táwọn tó ń wọ ilé yọ̀ ń lọ wọ́n láyé wọ́n ti mú nǹkan hmm. àwọn haúsá ta ni wọ́n gbẹ́lẹ̀ àwọn òbí òmùtọ́ ọmọ wọn máa wọn ò mọ nítọ́ wọn máa nígbà mo wà ń kékeré tí sùkú òwò mi lọ màmá mi ń fà mí lọ sí sùkú mi ń fà mí lọ ọ̀sà gbọ́dọ̀ lọ sí sùkú mi. Hmm mo ń ṣàdúrà fodò ní. òbí wo ló mọ ibi eh, tọ́mọ ẹ̀ yà sí òbí wo ló mọ ibi tọ́mọ ẹ̀ yà sí wọn ò mójútó ọmọ mọ́ mójútó ọmọ púpọ̀ pọ̀ iṣẹ́ àpọ̀lé ara mọ́tò ara kìíní kan láti kìíní kan ni wọ́n lé ti ibi tó ti ń tajà ó dìnà sí ilé àwọn òbí wa ń bọ̀ lọ́sọ̀pọ̀ lọ yóò ní wà ní yóò ní wà ní. màmá mi ṣọ́ọ̀bù lẹ́gbẹ̀ẹ́ ilé ọkọ ẹ̀ lọ ó tẹ̀yẹ̀ pé ilé ilé bàbá rẹ̀ gan jìnnà sí ìsí alágbèbù tó àwọn òbí ìsìn wọn ti ń jìnnà sọmọ jù hmm. ọlọ́ba ràn wọ́n lọ́kàn hmm, àwọn ọmọ olójú wọn máa yẹ̀yàkuyà wọ́n dáhùn kí wọ́n chéǹjì wọ́n fi lè tọ́jú ọmọ kí Nàìjíríà fi lè gbádùn bó ti jẹ́ nìyẹn o bẹ́ẹ̀dẹ̀ bá ti da ìlú náà tòrò. ìlú náà tòrò. Hmm. ẹ ṣé gan ni bàbá a dúpẹ́ fún àkókò yìí tẹ́ fi sílẹ̀ fún wa lẹ́ẹ̀kan sí ẹ bá wa dárúkọ yín fáwọn aráalé. mi ni olóyè ràúfù yusufu ayégun olùbàdàn àti ilẹ̀ ìbàdàn kọlọ́ngbó omi tèmi náà tó tó. àmì o hmm. àmì. ti mọ́gàjí mọ́gàjí àkọ́kọ́ jẹ ó tó di fá bẹ̀rẹ̀ òye. ó tó èyí náà ẹ̀yẹ̀ báyìí ti jóye kò tún gbọ́dọ̀ pẹ́ra rẹ̀ mọ́gàjí náà. Hmm tó àyìnbó olùbàdàn mi ní báyìí tó ilé ìgbé oṣù lòdì ilé oṣù tàtó ilé oṣù eh, ilé oṣù ìgbé ìbàdàn oṣù jẹ́ nìyẹn. gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ilé Délósolú ìyẹn ní agbègbè Òjé ní ìlú Ìbàdàn òun náà la wà yìí ọ̀rọ̀ lẹ́sìn ti gbọ́ láti ẹnu bàbá wa Yorùbá náà ló bọ̀ tí wọ́n sọ wípé ẹnu oníkàn báyìí òun náà láti ń gbọ́ pọ̀n gbogbo tó jẹmọ́ bí awuyewuye bóyá tó tiẹ̀ ti ń lọ káàkiri gbogbo rẹ̀ náà lẹ ti gbọ́ ẹnu ọlọ́rọ̀ òun náà lẹ ti gbọ́ yìí ṣẹ̀dálẹ̀ àbínibí wa òun náà nìkan ni ẹ ṣeun púpọ̀ tí ẹ̀ ń wò wá ẹ ṣeun púpọ̀ tí ẹ̀ ń gbọ́ wá adéọlá mi ọlátúnjí ẹwà yorùbá òun náà ni ẹ ṣé. ìṣẹ̀dálẹ̀ bá